بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى أعوذ بالله من الشيطان الرجيم وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون فأرسل فرعون في المدائن حاشرين الحمد لله رب العالمين ثم صلاة والسلام على حبيبنا محمد صلوات الله وسلامه عليه بلغ رسالة وعد الأمانة ونصح الأمة وتركنا على مهجئ ليلها كنهارها لا يزيغ عنها إلا عالك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم آمين. اللهم بارك على محمد وعلى آل محمد آمين. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم آمين. إنك حميد مجيد آمين lẹ́yìn ìgbà tí àtúnlékun ọpẹ́ síwájú ọba tó dá wa ọba tó jẹ́ pé làwọn alhamdu fi wúlá wal akhirah òun ni ọpẹ́ tọ́ sí lákọ̀ọ́kọ́ kó tó dáyé wal akhirah ń bò dáyé tata yóò bàtú ní dáyé mọ́ kò sẹ́lómi ìtàtù máa dúpẹ́ fún yàtọ̀ sí Allah làwọn múlùkù òun ni kápá ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ̀lá wọ̀lá òun lọ́ba tí gbogbo ẹ̀dá èyí tá a mà tí tá a mà tí wọ́n dúpẹ́ fún wa ó wà ala kulli torí pé ló ní kápá lórí gbogbo tó dá abẹ kó jọ mọṣẹ àlékún dáadáa wa àtọrọ àlékún kí àlékún kẹfà anábíwá Muhammad ẹni tọba adágbà pè ránṣẹ́ gbẹ̀yìn tó fún níṣẹ́ tí sẹmi ò ní wá lẹ́yìn rẹ̀ mọ́ àjẹ wípé iṣẹ́ tó dá ìlànà tó dá téèyàn fi láyé òun náà lè láyàn tọba adágbà tó rán anábíwá Muhammad sí wa àtàwọn àtìrán àlùjẹnu gbogbo ẹni tí ó sẹmí lórí ilẹ̀ iṣẹ́ ọ̀nà tí ó gbà lọ ayé rẹ̀ ọ̀nà tí ó gbà jọ́sìn fọba adágbà tí ó jà tẹ̀wọ́gbà náà kó gbọ́nà Islam tọ́lọ̀ tọ́lọ̀ anábíwá Muhammad mm. eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa gbogbo ìtàn tó bá dẹ́gbà ń pa fún ànábì Musa yìí a gbọ́dọ̀ bàbá rẹ̀ a dẹ̀ gbọ́dọ̀ mọ̀ alukọ̀rán tó bá dẹ́gbà fún kò fún ní mùjíza míì tó tóbi tó kọjá alukọ̀rán ó fún ní mẹ́rákù kan téèyàn lè bàbára wípé a ah, kí ni mẹ́rákù kí ni èèmà kí ni ẹ̀rí máa jẹ́ mi nso tó bá dẹ́gbà fún ànábì Muhammad alukọ̀rán karim alukọ̀rán majid kìtàbù la ya'tihi al-batilu min bayni yadayhi wala min khalfihi tanzilu irọ́ ò sí ń bẹ̀ lánàá kò lè wọlé torí pọba tó da ọba tí máa dúpẹ́ pẹ́rú ẹ̀ ọba tó dẹ̀ tóbi ìyẹn túmọ̀ yìí pé ọ̀rọ̀ tọ́ba dẹ́dà ń sọ yìí ó fẹ́ pe ara ayé lákìyèsí káwa náà fi mọ̀ yìí pé ibi tá a láyé wa dé yìí àwọn kan bàjẹ́ yẹn lórí ilẹ̀ wàhálà tá a sì wà lórí ẹ̀ lónìí tọmọnìyàn pọ̀ mú ọmọnìyàn wà lórí ẹ̀ lónìí irú wàhálà táwọn tàná náà fà ò mọ kí ló lọ fáráò lè lọ àwọn fàráìnà pọ̀ lórí ilẹ̀ àwọn èèyàn fàráìnà wọ́n ti kí ni wọ́n pọ̀ lórí ilẹ̀ àwọn afitipájayé àwọn amúnilò nínú àwọn ẹ̀dá ọlọ́run àwọn èèyàn múni lòdì sí táwa náà bá rin orí ilẹ̀ lọ dáadáa a rí inú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n já sáájú ayé lónìí tó pa amúnilò ni wọ́n wọ́n ní ìjọba afitipájayé ìjọba amúnilò. ìjọba tí wọn ò kùn lá òfin ọba adẹ́dà wọn ò gbà pé kí ọlọ́run ó ṣe ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ìfarani táwọn èèyàn ń bá pàdé lọ́wọ́ àwọn tí wọ́n já sáájú àbò lórí wọn ta ni ó mú wọn bí faraon náà ṣe ṣe lánàá nìyẹn ló fà lọ́ba adẹ́dà fi ní ta ni ó láìbírèètì wa ayé tá a wà lónìí ta ló fẹ́ láìbírèètì wa ẹ wo ayé tí ò sí ìdájọ́ òdodo mọ́ kí ni yàtọ̀ kò sí yàtọ̀ pẹ̀lú ti faraon faraon náà ìdájọ́ òdodo sí ó wá kẹni tí ó ṣòdodo fáwọn aṣáájú àwọn aláṣẹ lórí ẹ̀ tipẹ́tipẹ́ làwọn olùmọ̀ sọ wípé àbí ìrànlẹ́nu zukut àsìkò yìí àsìkò kéèyàn dákẹ́ ni o àwọn èèyàn sì mọ òdodo àwọn òun ò lè sọ wàmúláàbí mẹtìlì buyut àwọn èèyàn ti dìbọlé wọn kóra ró ẹ̀rù ń bà wọn kò sẹ́ni tí ó sọ òdodo fáwọn aṣáájú mọ̀ ń kọ́ lẹ́la hàkù yẹ̀ mú torí pé ẹ̀rù ń bà kálu pé talẹ́ni tí ó sọ òdodo tó fẹ́ kú ìyẹn lọ́ba dàda wò pé a gbọ́dọ̀ ṣé bá ṣe máa bá lọ nìyí ó wá máa ń rán wa létí tá a bá wọn ka Quran tá a bá rí gbọ́yé báyìí kí láǹfààní pàǹkà kìrìpọ̀ bá dẹ́nà fẹ́ ká ronú lórí ẹ̀ lójú ọmọ sọfà nàbọ̀ Muhammad pé àfàlà yẹtàdà bàrú nà Quran ṣe àwọn èèyàn kí ń ronú àwọn ọ̀nà tí mo ṣàlàyé fún wa àwọn ìṣesí àtò ṣáájú ní tí mo sọ nù rẹ̀ àwọn èèyàn sọ Quran dìwé orin àbí wọ́n rò pé ìwé àdúrà nìkan ni kì í ṣe ìwé àdúrà nìkan ìbàrùn ìwòye wà nábàrù man wà khabaru ma ìtanijí lórí àwọn tó ṣáájú yín àti irú àwọn tí ń bọ̀ lẹ́yìn báwo ni wọ́n ṣe lò. tó túmọ̀ yìí pé ọba adẹ́dá ó ṣàdédé sọ ìtàn yìí fún wa tó wá ń tó pọ̀ ẹ wo iye ta lọ́nà ọba láti sọ̀rọ̀ fẹ́ràn musa alayhi salam ó lé ẹyọ kan nínú súra twenty súra ó wá já ó wá sọ lọ́nà tí ó gbà yé wa papọ̀ nígbà tí anabi musa alayhi salam tó jákàn lára farao láti sọ fún wa pé ó rọrùn tá a bá pèpè tá a pè yàn títí títí tí ò bá gbọ́ kí la ṣe bọ́rọ̀ rẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ẹrú rẹ̀ ò gbọ́ ó sì ń ṣe mótómótó ipa wa ò sì ka ó sì ń balẹ̀ jẹ́ afàlẹ́ ọlọ́wọ́ mú un hmm. tó bá jẹ́ pé ọrọ̀ ayé agbára yìí náà ní bá ń gùn gbàgbára yìí lọ́wọ́ rẹ̀ hmm. kò sí tó burú bẹ́ẹ̀ náà ìyẹn máa bẹ ọba dẹ́dà lórí ẹni tí ò ní gbà tí ò ní jẹ́ yóò láyé níjọ́tà nẹ́bí sallallahu alaihi wasallam tó ránṣẹ́ sí ìkánú àwọn ọba ayé nígbà tó wà ọba yẹn fa lẹ́tà nẹ́bí ya ànẹ́bí ní Allahumma mazzik mulika ọlọ́run bó ti fatira yẹn ya bá ń fọlá ọlá rẹ̀ ya torí kó ṣe mọ́tòmọ́tò ni. àwọn èèyàn lónìí wọ́n ń tẹ̀jà àwọn èèyàn lẹ́lẹ̀ ó wá tí ó gbà láìsẹ̀ ó kọ ẹni tí ó gbà lẹ́lẹ̀ gbogbo wa náà mọ ti ń ṣẹlẹ̀ láyé náà ẹja lọ sí middle east ká ló ohun tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ṣèbáwọn ẹ̀dá ní bẹ́ẹ̀ yẹn bó ní sọ́ka àgbáyé wà níbi àwọn alágbára ayé tí wọ́n láwọn làwọn alágbára ayé àwọn ní nẹ́tò táráyé sì láti yájú rẹ̀ dára sí ń wò tó bá kán bá dá wa sórí ilẹ̀ yẹn kí làwọn ò ṣe òyà àwọn náà sì ń gbàwẹ̀ báwọn náà ṣe ń gbàwẹ̀ ojúmọ́ kan bọ́ǹbù kan bẹ́ẹ̀ bá jáde kò dá lójú pé yóò padà wọlé sòyí táwa náà ń ṣe fúnra wa náà bẹ́ẹ̀ àwọn èèyàn ń kóyàn nígbà tí èèyàn ń kó adìẹ àgíríkì a sì rẹni tí ó mú ìdájọ́ wa a sì sọ pé a ló lórí ọ̀dọ̀ ta la sá lọ ta la fẹ́ sáàdì ta la fẹ́ bẹ̀ ta la fẹ́ jìrẹ̀ bẹ̀ àti káwọn bó lọ̀rọ̀ wa ti wọ́ lọ́ba dẹ́dà ti ń sọ fún wa pé kí ló ṣẹlẹ̀ pẹ̀lú Musa àti Fáráò ìyẹn ló fà á tí ànábì Musa ti bẹ lọ́run lé lórí onírọ̀bà náà. etimis ala amuwalihim owó ń parun washdud ala kulubihim ọkàn rẹ̀ má gbọ́ o maje jẹ́ kígbà o ó wà lórí ọkàn rẹ̀ torí bọ́kàn rẹ̀ báyìí change yóò kó fọ́ ọlọ́run fala yu'minu má jẹ́ gbà torí pé wàhálà ìbàjẹ́ tó ṣe lórí ilẹ̀ ti pọ̀ jù ẹ ọmọ ọdún mélòó Musa kó tó di pọ́lọ̀ ọmọ ogójì ọdún ẹ wá ka mélòó pa kọ́lọ̀ ọba dada tó wá rán Musa kán bi ẹ máa wo kán ṣe pé ó ti ń jẹ níyà lọ́ba adẹ́dà sọ pé kọ́ọ̀là ùdíìnà àwọn ìjọ Musa bàmí sọ pé ùdíìnà mi ń kọ́ọ̀bìlì àǹtà tíyànà ń ti ń jẹ wá níyà kó tó dé wà mí ń bá a pé tá a bá fẹ́ fi àlàlá ó jẹ wọ́n níyà for more than fifty years fàlá yúmínú àtàyàrá wọlé àzábẹ̀lẹ̀ àlìyé má jẹ́ wọ́n gbà má jẹ́ ó tiẹ̀ rárá ìrònú pé òun rántí hmm. títí tí ó fi rí igi ààrẹ kó náà rí bí ṣe ń rí ọba dàdà ní kọ́ọ̀là kọ́díwú jìbá ti da àwa túkù mọ́ àdúrà tẹ́yìn méjèèjì ń mo ti gbà ibẹ̀ làwọn olùmọ̀ ti mú súnmọ̀ kan wá pé àsẹ́ni ti ń ṣàdúrà àsẹ́ni ti ń ṣàmì àfádùn àmì méjèèjì ń ṣe torí túmọ̀ ìyẹn ni pé ìṣẹ́jìbì àrọ̀ ọlọ́run gbà á ìyẹn ni pé ànábì musa ní sàdúà haruna alẹ́ ìsàlá ní sẹ́kí ní sàdù. فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون ولا تتبعان àmọ́ استقيما ẹ̀yin méjèèjì ẹ dúró lórí ọ̀nà yìí ẹ má rìn àwọn ẹ dúró ṣinṣin ẹ sì má bẹ̀rù ولا تتبعان ẹ gbọ́dọ̀ tẹ̀lé sẹ̀bí ìlàlẹ́bí ìnàlá àyàlẹ́mú ẹ má rìnà àwọn tí wọn ò ní mẹ́lẹ̀ pọ̀ ọlọ́run àwọn tí wọ́n kọ etí ikún sọ̀rọ̀ ọba tó dá so a rí pé gbàtọ́rọ̀ ilé púpọ̀ a rí pé ọ̀rọ̀ yẹn di tí wọ́n rò pé ọ̀nà wo là á gbà bó o là á ṣe rìn ìyẹn lọ́ba dẹ́dà ní pé ẹ wá lọ mú ilé ilé yín àti ilé Harun ẹ mú ní ibùjọ́sìn ẹ máa ṣèjọsìn yín bẹ́ẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ìgbà tí Fáráò wá rí i pé òkè sẹ́yìn tí wọ́n fẹ́ ṣe nìyẹn fa arsala fil madaini hashiri na'am. أعوذ بالله من الشيطان الرجيم فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون فأرسل فرعون في المدائن حاشرين ìgbà tó rí pé wọ́n kó jọ ó wá ránṣẹ́ sí gbogbo ìlú ó wá ń wá àwọn ogun àwọn àwọn ọmọ ogun tó fẹ́ fi bá bani Israẹli jà pé àwọn náà lè máa plan kankan

àwọn ọmọlúwàbí ló ń pè lẹ́rú. wà innahum lana laghaibun. wà innahum lana laghaibun. àwọn tá ẹ rí yẹn tí wọ́n ń ṣe yẹn ń tẹ̀yàn máa bínú torí ẹ̀ ni. ṣò ẹ rí i pé fáráò ti ń rí lára rẹ̀ ó ti ń jọra ẹ̀ lójú. Wà iná lájẹ̀mí ọ̀nà hábìrún. Wà iná lájẹ̀mí ọ̀nà hábìrún àwọn tẹ́ẹ̀rí a gbọ́dọ̀ sọ́ra nípa wọn gbogbo wa la gbọ́dọ̀ sọ́ra nípa wọn ìtumọ̀ ẹ̀ ni pé mi ò gbọ́dọ̀ fi Musa àti Haruna kalẹ̀ alayhim assalam kí wọ́n máa ṣe tí wọ́n ṣe láì jẹ́ wípé kán má bàa tú lóyè àárí hmm. pé tábàárẹ̀yàn kan ti ń pàpè sójú ọ̀nà òdodo wọn ni wọ́n fẹ́ kí ni wọ́n ń rè fẹ́ hmm. wọ́n lè ní militant ni hmm. wọ́n lè ń sọ òdodo fáwọn èèyàn ni wọ́n lè ní terrorist ni wọ́n lè ní fundamentalist ni hmm. kò sí tí wọ́n ní pètà mú orúkọ ó hmm. dẹ̀ fẹ́ dáhùn yẹn padà sójú ọ̀nà òdodo pé à bá a ṣe ń lóye àlemọ́ ẹ̀ ló bẹ́ẹ̀ lọ́wọ́ hmm. àwọn ènìyàn ẹ try ẹ jẹ́ ká wá bó láti bẹ àwọn agbófinró sí kí wọ́n gbé kúrò lẹ̀. فأخرجناهم من جنات وعيون الله سبحانه وتعالى ó wá rí pé ó ti dé ojú ibi tó ń gbọdọ̀ dá wípé kí ló kàn fún Fáráò ajẹ́pẹ́ ti ń jọ lójú òun náà lọ́la rẹ̀ hmm. kí ni ń jẹ lójú òun náà ni tẹ̀sọ́tẹ̀sọ́ rẹ̀ ọba láàrin wa ni fa akhrajnahum òun wá òun wá mọ̀ọ́mọ̀ gẹ́gẹ́ bí àdéhùn tóun ṣe fún Bani Israila pé innal arda yarisuha ibadiya salihun àdéhùn tó ṣe fún wọn nù ọmọ Bani Israila ẹ̀mẹ́dàmú ilẹ̀ yìí ọlọ́ọ̀ba láàlú ni ẹni tó sì wù ní mẹ́jogún rẹ̀ fún láti ń sọ fún gbogbo ẹni tí ń fi tipá lórí ilẹ̀ ẹ sọ pé lẹ́tí ń jà lé lórí ọba dẹ́dọ̀ ó gbà lọ́wọ́ rẹ̀. Allah subhanahu ta'ala ti wá mọ̀ pé Fáráò nílé jáde ẹ̀rù ń ìyẹn ló fi ń tíráì láti pèpè lórí àwọn bàdé ìsọ̀rọ̀ yìí ọba aláàánú ní í ṣe èrò tí ń rò yẹn ò lè òun ọlọ́run ló mú jáde. min wa ta'ala ó gbé jáde nínú ọgbà ọlá rẹ̀. wàhùn àti lábẹ́ ìfẹ́lẹ̀ rù ìyẹn túmọ̀ sí pé ó wà nínú àbàtà ọlá ó wá gbé jáde ó ní kò mọ bẹ́ẹ̀ nínú ọlá tí ń bẹ. wà kùnúùs bá máa ń pè nǹkan ní kanz jábù rẹ̀ ní kùnúùs ìyẹn ní pẹpẹ ọ̀rọ̀ àwọn nǹkan téèyàn fi sọlá they are talking of gold sábà ń sọ̀rọ̀ pa pure gold àwọn tí wọ́n lo pure gold nìyẹn ó yàtọ̀ sí góòlù pépèpé táwọn èèyàn ń wà kiri hmm. góòlù gidi tí wọ́n bá fẹ́ ọba farao àwọn fara iná wọ́n máa ń sin wọ́n pẹ̀lú góòlù ni àwọn olùmọ̀nù tá a lépa bá nù wé tàn àwọn fara iná o pé pe fẹ́ sin ọba wọn wọ́n kó gbogbo góòlù lè lára wọ́n wá sí máa kódà àwọn kan ni ní fi bẹ́ẹ̀ dè tó náà bàtà àwọn so ọlá yẹn góòlù yẹn bá ti pọ̀ jù kó tẹ́ fi mà ẹ wo ọ̀rọ̀ kárùnà pẹ̀lú ànábì Musa kí lọ́ba adẹ́dà sọ pé kárùnà ṣe fàkọ́rọ̀jà àlàkómi fi rí iná níjọ́ tó ní òrùpẹ́ ọlá ó jáde tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ ni. قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا òyìnyẹ débi pé jíjáde kọ́rù náà gbà yẹn nínú ọ̀tọ́lọ̀ ọba láàrin Musa sí náà nìyẹn o ń tó dà ọ́ náà láàmú ọ̀sọ́ ni àti kùnú pẹpẹ ọ̀rọ̀ góòlù ni wọ́n fi ń sowó ń gbà yẹn àwọn tí wọn ò ní àwọn dáwọ pé yàrá ìtàlá náà mísìlámà wúti àkọọrù ìyẹn lọ́lọ́run dá lọ́lá báyìí wọn ò sì mọ̀ pé kì í ṣe gbogbo tí ń dán máa ń pè ní wúrà gbogbo ẹ̀kọ́ aláàní amújáde wọ́kùnú wàmẹ̀kọ́ mi kẹrin àtàyè ọlá ibi tí mo ti ń họ́nà rẹ̀ tí fáráwọ̀ bá jáde èèyàn mẹ́lẹ̀ rò kó lè dúró tí ó bá jáde bí hundred èèyàn ni wọ́n kọ́kọ́ dúró náà nínú ìtawà lépa bá tí pírẹsidẹ́ǹtì ayé ọba jáde lánàá gbọ́dọ̀ nípa àwọn èèyàn ti dúró àwa bá kan nínú àwọn pírẹsidẹ́ǹtì masari ní Egypt tí ó bá jáde láti àṣùbà tamati kásùbà tán làwọn agbófinró ti dúró tí wọ́n ti tò sétí títì láti bíi mẹ́ẹ̀lì bíi ọgọ́rùn-ún méjì kò tí kò tẹ̀ tí ìjìnbẹ̀lẹ̀ pé yóò wẹ̀ wọ́n wá dúró láti ẹnu ọ̀nà ọ́fíìsì rẹ̀ wọ́n wá tò dé airport lọ́tún lọ́sì ó yàtọ̀ wá dé pásítọ̀ fárọ̀ nǹkan bó ni ó ṣe wá rí hàbí asáró fàràwò ní asáró fàràwò níyà ara àwọn orí pa ọlá tí fáràwò lò lọ ni. Naam. Wa maqamin karim. Kàdáàlìkà ọba dáadáa ni a mú jáde kó ilé ọlá yẹn. Kàdáàlìkà wa awrafnaha bani Isra'il. Kàdáàlìkà ọba aláàánú bó ṣe rí yẹn, ń tà mọ́mọ́ ṣe nìyẹn. Wa awrafnaha bani Isra'il. Àwọn ọmọ bàní فأتبعوهم مشرقين فأتبعوهم مشرقين wọ́n wá jáde mushrikin ní àsìkò tóòrùn yọ tàbá padà sínú sùwàtò tọ́ ha ńgbà tí Allah subhanahu wa ta'ala ti mọ̀ wípé fọ́nrán ò ti ń lépa wọn kí lọ́ba dáadáa ní kí Musa ṣe alayhi salam ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي ẹwù nǹkan mẹ́wọ̀ ẹwù ẹwù bó ṣe lọ padà hmm. ولقد àwa ránṣẹ́ sí Musa aleyhisselam àwa ní an asr bí ìbáàdì ìyẹn ni pé àsìkò tí ó fẹ́ jáde àárọ̀ ni ẹ̀yẹn tètè jáde lálẹ́ hmm. torí pé asiri ibẹ̀ náà ti yọ ìsra ìyẹn ni ìrìn àjò alẹ́ bolatiralẹ ó padà mú jáde ní sọ́ọ̀tù dọ̀kan ó ní fa asuri bí ìbáàdí lẹ́yìnlán ìnákùn mùtàbàrù alẹ́ ní kẹfì jáde torí wọ́n tẹ̀lé yín yóò wáyé alẹ́ ní kẹfì jáde ìyẹn túmọ̀ pé anabi musa alayhi salam àti haruna alayhi salam wọ́n ti ń pọ̀ bàbá ní israẹli àjọ pé a jáde o ibẹ̀ la fi mọ̀ wípé kò sí kan nínú àwọn anabi ọlọ́run tí ò so ẹ rí i pé wọn ò tí ì lé wọn àwọn ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n jáde nígbà táṣẹ dé lọ́ba adọ́là sọ pé wàhálà kọ́ dé àwòháyiná aránṣẹ́ sí and asiri ní ìbàdí gẹ́gẹ́ bá nàbì náà ṣe fòrú jáde. a rí i pé àárín yìí almunasada bayna hijratu rasulillah sallallahu alayhi wa sallam wa hijratu musa ànábì náà jáde pé wá o lálẹ́ òní ò gbọ́dọ̀ súnlé lálẹ́ òní ò gbọ́dọ̀ súnlé ànábì wa ní sọ fún àlí ọmọ àbí tọ́lìb ọmọ òkú rẹ̀ tó ń gbọ́dọ̀ rẹ̀ pé lónìí orí ibùsùn mi lọ sùn tó pé kí wọn òjò sunlé ńjọ́ yẹn pé ó gbọ́dọ̀ sunlé lónìí ó wá jáde òun náà wá fòrú rìn bolo wa kọ́kọ́ lọ ó wá gba gaari fáwọrù lọ ó lọ gọ́ńbẹ̀ látara wípé ó mọ̀ pé wọ́n wà nígbà tílẹ̀ bá mọ́ wọ́n sọ ráǹdì ilé iṣẹ́ ọlọ́run sani ò jẹ́ kí fáráò náà wá ká wọn mọ́lé ìyẹn túmọ̀ gẹ́gẹ́ bá ànábì ṣe jáde láàrin àwọn tí wọ́n sọ̀rọ̀ àǹdẹ̀ bẹ́ẹ̀ náà ni farao ṣe já ànábì musa ṣe jáde nínú mọ́sárì tí musa àfàràwọ̀ náà ṣe kí ni tí ó mọ̀. فاضرب طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى فاضرب لهم طريقا Allah subhanahu wa ta'ala ìyẹn túmọ̀ ìpé nígbà tí tó ti yé Fáráò padà rí wọn láàárọ̀ sábà padà lọ sí sọ́ọ̀tù ṣọ́ara padà ó ní falamma tara aljama'ani nígbà tí àwọn Musa aleyhisselam àwọn Fáráò padà lépa wọn padà rórí pa ẹsẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí orí pa ẹsẹ̀ anabiwa Muhammad ẹ wo ẹ wo bí ọba dada òun làmọ́ sọ fún àmì sẹ́ tànàbì Muhammad sallallahu alayhi wa sallam tó bá rántí ànàbì Musa n tó mọ sọ ni pé rahim allahu musa alayhi salam lakọdi ubi aksara min hada hmm. wọn fìtínà òun náà báyìí wọn lé jáde bó ṣe lé mi jáde ó wá ṣe sùúrù ọlọ́run ṣe fún lárùn ṣe òun náà àrùn ṣe ó ti dé. wàlámà tábà jamaani ìyẹn ni pé jamaa méjì hmm. jamaa wo làkọ́kọ́ jamaa farao àti jamaa kiri ìyẹn túmọ̀ pé bẹ́ẹ̀rẹ̀ àjò àwọn ànábì musa ṣe yàtọ̀ yẹn hmm. ìrìn àjò farao yájú bẹ́ẹ̀ lọ ó para lépa bá wọn bá ànábì ṣe gbọ̀nà ibi tó gbà tó yẹn náà wọ́n padà trace ànábì dénú ọ̀gbun kòtò tó wà hmm. wọ́n padà trace rẹ̀ mọ́ àwọn wípé ọ̀nà ibi tó fẹ́ gbà kì í sọ̀nà tí wọ́n bá sábà kì í sọ̀rọ̀ sọ́dọ̀ kíni tí wọ́n bá sábà bígbà tó bá léèyàn ń lọ Ìlọrin lápèjúwe láti Ọ̀fà wa ó ti yé ó wá ń gbọ́nà òjòkú hmm. ẹ̀rí pọ́nà yẹn àbá sábà hmm. wọ́n wá ní ẹlọ́ọ̀kẹ́ wọ́n wá lọ pàdé rẹ̀ lọ́nà àfán hmm. ibi tí ó ṣe kíni tí ó gbà jáde bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí wọ́n wá padà ké wọ́n wá tírèdì ojú ẹsẹ̀ rẹ̀ àwọn méjèèjì ti ra wọn. Ọlọ Aṣáàbù Musa iná lámúdọ̀rọ̀kú. Mọ̀lá Aṣáàbù Allahu àwọn Musa hmm. <laughs> àwọn tí wọ́n gbà fún àwọn àwọn tí wọ́n jẹ́ ìjọ ànábì Musa wọ́n tí wọ́n sọ ní wípé iná lamudrakun ìrẹ́ Musa alayhisalam ah, wọ́n ti wọ́n ti bá wa wọ́n ti kíni wọ́n ti bá wa ẹ̀ríkẹ́ láàmù tawkid ah, àwọn búra wọ́n ti bá wa fáwọn ní bọ̀ lọ́kàn ó ti fi wá lẹ́lẹ̀ ká máa jìyà wa díẹ̀díẹ̀ ká máa jẹ́ díẹ̀díẹ̀ tó bá mú wa sí kò sí tí ò ní ṣe. Kọ́ọ̀lá kálá. Kọ́ọ̀lá kálá. Amẹ́dù Musa ni kò rí bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ́rù kó bá wa. Ọlọ́run ló rán mi ní ìsàdédé jáde. Torí ẹ má gbàgbé pé wàhálà kọ́dé àwòháyé náà. Ìyẹn ni pé àdẹ́bùwà Muhammad gbà tó náà jáde kúrò ní kòtò gògóra kó jáde nílé rẹ̀ kò jáde pẹ̀lú ìfẹ́nu rẹ̀ pẹ̀lú àṣẹ ọba adẹ́dá ni. Ó ṣe déédéé ọ̀rọ̀ òun Abubakar Siddiq ní tí ò yá àwọn èèyàn nìyẹn o. Hmm. àwọn tí wọ́n sọ pé Abubakar kọ́ ló wà pẹ̀lú ànábì o ẹ wo bí ṣe ń jọra wọn o kò sa it's not coincidence o it's not coincidence it's a plan of Allah ntọ́ba adẹ́dà parí ni bí bẹ́ẹ̀ ṣe máa ṣe ìrìn àjò ọmọ nìyẹn nìyẹn ànábì wọn sọ fún Abubakar sẹ́ni kọ́ńtì yàrá àmì torí pé wọ́n dìjọ jáde ni àwọn mélòó ni wọ́n dìjọ ìrìn àjò yẹn àwọn olùmọ́ni àwọn mẹ́rin ni wọ́n àwọn mẹ́rin ni wọ́n nígbà táwọn yòókì ń kàtà lẹ́yìn wọn àtàbúbákẹ́ ó ku Abdullahi bunu orekit ó ku amiru bin fuhaira abdulabun orekit ó jẹ́ ọmọọṣẹ́ ọmọọṣẹ́ abubakar siddiq ọ̀dàlánù onídàárán jẹ láti pa ojú ẹsẹ̀ wọn rẹ́ hmm. amiru bin fuhaira òun ò kì í ṣe mùsùlùmí yahudi ni wọ́n gbà òun ló mọ̀nà òun ló gáìdì wọn pé àwa mọ àwọn ọ̀nà kan tá a lè gbà táwọn èèyàn mọ̀ so àmọ́ àwọn méjèèjì yẹn padà nígbà tí wọ́n dé kòtò ìgbà tí wọ́n wọnú kòtò yẹn tí àwọn kò fárò kò rẹ̀ tán débẹ̀ àwọn náà um, Abubakar Siddiq ní iná làmùdàràkù ahadu nadhara ahaduhum ila mawdi'i qadamayhi larahana. ìrẹ́ ànábì tí wọ́n báyìí lè gbójú wo lẹ̀ sẹ́yìn kanú wọn báyìí lè gbójú wo lẹ̀ nù kòtò yìí yóò rí wa ọ̀rọ̀ wọn dàbí ké iná hmm. kí sọ fún لا تحزن إن الله معنا لا تحزن إن الله معنا má bànújẹ́ wọn ò lè rí wa inna Allah ma'ana ìyàtọ̀ kan wà bẹ́ẹ̀ tí mo fẹ́ ká wo àwọn daqa'iq al-latifa kan wà bẹ́ẹ̀ àwọn lata'if al-bayan àti sirru al-asrar ó ní wípé Allah subhanahu wa ta'ala ẹgbọ́n tí Musa sọ Musa ní kàlá inna ma'iya rabbi ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ọlọ́run mi ń bẹ pẹ̀lú mi fàyàdí mi yóò sàmàmà mi àmọ́ kí lànà bí sọ fún Abubakar ó ní kí ni. láàtà zan iná wọ àmàlà. yàtọ̀ wà ní méjèèjì láàtà zan má bànújẹ́ ọlọ́run bẹ pẹ̀lú wa. Hmm. Musa ní kí Iná ma ìyà rọ̀bí ìfẹ́yẹ. Ọlọ́run mi bẹ pẹ̀lú mi. Àwọn olùmọ̀ ní kí ló fà tó fi dára rẹ̀ yọ hmm. tí ò kún wọn mọ́ ó ti mọ̀ pé ń bẹ́nu àbáni ìsọ̀rọ̀ ayélà tí wọ́n jáde pẹ̀lú gbàgbọ́kọ́. so ìyẹn túmọ̀ sí pé tá a bá fẹ́ rìnrìn àjò kan tá a bá fẹ́ ṣègbìyànjú ẹ̀sìn àti àwa àtàṣáájú wa gbogbo wa gbọ́dọ̀ wà on the same page. ìyẹn ni pé a gbọ́dọ̀ wà lórí ìgbàgbọ́ kan náà gbogbo ìgbà tá a bá fẹ́ ṣe pàfẹ́sìn àtẹ̀rẹ́yìn àtàrà iwájú ìgbàgbọ́ wa gbọ́dọ̀ ṣọ̀kan ibi tá a ti yọrí èsì dé báyìí nù. tẹ́ ẹ bá wà nù ọkọ̀ tẹ́ ń bẹ náà táwọn kan ń pe ògún táwọn kan ń pọ̀ ọlọ́run ọkọ̀ yóò là àti tí gbogbo yóò máa ṣe kí ni ká máa bẹ Allah nìkan. so ẹ̀kọ́ yẹn ni wípé Abubakar Siddiq ìgbàgbọ́ rẹ̀ lé kò dá ànábì níyà ó dúró dédé lànàbì fi sọ pé inna Allaha ma'ana kí ló bá aláwọ̀ sẹ́. فأنزل الله سكينته عليه فأنزل الله سكينته عليه ọlọ́run wá sọ ìfọ̀kànbalẹ̀ rẹ̀ lé lórí. Àyíyádá òbí jùnúdín lámìtàrà òhà. Àyíyádá òbí jùnúdín, ó wá kún lápá pẹ̀lú ọmọ ogun kan tí wọ́n rí. Hmm. Ẹjá wo ìkúnlápá wo ló alayhi salam. Hmm. Ó ní kàlá iná mẹ́yà rọ́bì sàyàdín. Ó ń ti sọ̀rọ̀ ẹ̀bẹ̀ ọba dẹ́dà dé ni. Fàáwùháìlá ìlà Musa Adébí bí àfọ́kàlbáṣọ̀. Ọba dẹ́dà ni àwa ránṣẹ́. Ìyẹn ni pé ó ń retí iṣẹ́ ni àwọn òjíṣẹ́ ọlọ́run wọn kì í wọn kì í sáyà gbangba wọn kì í kí gbẹ́sẹ̀ ṣáájú iṣẹ́ tọ́ba adẹ́dà bá bẹ̀ wọn hmm. gbogbo tí wọ́n bá ṣe tí wọ́n bá sọ̀rọ̀ láyé ń tìkú ànilà hàwà wọn yìí sọ̀rọ̀ pẹ̀lú kíni pẹ̀lú fẹ́nu ìní ìwà ìlà wa yòòyò ha àfi tọ́ba adẹ́rẹ̀ wa fi ránṣẹ́ sí wọn àwa náà gbọ́dọ̀ kọ́lé yìí fẹ́yìn bá fẹ́ káyé òun dá hmm. kó mọ́ kọjá àlà ọba adẹ́dà tó bá fẹ́ ṣe ń tí ọkàn rẹ̀ fẹ́ kórìpó ṣe déédéé òfin ọlọ́run tó bá fẹ́ ṣe ń tọ́kàn rẹ̀ ò fẹ́ kó rí pé ìbínú tí mo fẹ́ bì lórí tọ́ba dẹ́dà ń fẹ́ ni ìyẹn ni ó jẹ́ kéèyàn ò láṣeyọrí gbogbo àlámọ̀rí rẹ̀ oye gbàrà tó rí bẹ́ẹ̀ Allah subhanahu ní fa àwọn àìná lójó ló fà nínú sọ́ọ̀tù ṣọ́ ara tàǹkà tá a fi ń jọra wọn lọ yìí fa àwọn àìná lẹ́sẹ̀ kan náà láàárín ṣẹ́ sí abá sọ̀rọ̀ Àní dìrìbì àsọ́ọ̀kà ìbáṣọ. Àwa ní ọ̀pá ọwọ́ rẹ̀, àní dìrìbì àsọ́ọ̀kà, àsọ́ọ̀kà, ọ̀pá rẹ̀ yẹn náà ni ìlú kíni ti lu odò. فانفلق فكان كل فرق كالطود العظيم Ànábì bí àsọ́ọ̀kà ìbáhà fi ọ̀pá yẹn lu odò tó bá fi lù tán bó ṣe fi lù fanfalakọ̀. Odò ṣe kíni ó pín. Fàkánà kúlù fíríkín kàtọ́ọ̀dìn àríyìn pẹ̀lú bó pín yẹn náà gbogbo iye ọ̀nà tó pín sí katọ́ọ̀dì fọ́dà bí òkè kan tó tóbi ìyẹn ni pé omi dúró ìyẹn ni pé kharaja Allahu min tabi'ati al-ma'i sahil ila al-ma'i jamid nínú àdámọ́ omi ni kó sàn kò sínú àdámọ́ rẹ̀ kó dúró báyìí ọba àdọ́gà wa ni mo wá sọ omi tó yẹ kó sàn nígbà tí wọ́n sọ di ice block ó wá di òkè tábàpadà lọ sínú súwọ́tò tọ́ ha ẹ̀rín tó bó ṣe sàlàyé ẹ̀ ń bẹ̀ ọba aláàní fàdúríp làwọn tori kọ́. bo mi ọ̀nà ṣe lè wà nínú odò ẹ wàá sọ pé ọba tó gbómi sàn lórí ẹrọ̀fọ̀ náà ló lè sọ omi di orí àpáta. فاضرب لهم طريقا في البحر يبسا tẹ́tìrì ọba dàda wa sọ inú odò tó yẹ kó máa ṣẹrọ̀fọ̀ yàbàṣá ó àti padà sínú sọ́ọ̀tù tọ́ a. la takhafu darakan wala fẹ́ẹ̀mù tí waves omi bá fẹ̀ tó bá tóbi púpọ̀ ẹ̀rù ń bà wọ́n ọba dàda ni mọ̀jẹ̀rù òbẹ̀ la takhafu darakan wala takhsha. la takhafu darakan mọ̀jẹ̀kẹ́rù ntó mà pé bóyá yóò bẹ̀ darakan pé fara òbẹ̀ kò sí kò ní báyìí wàhálà àtàṣà má sì jẹ́ kẹ́rù pé àbí ẹrù ọ̀fọ́ wà ń bẹ́ẹ̀ pẹ́ rì kò sí ẹrù mélòó náà lọ́ba aláàmúpò fún ó mú ẹrù wọn ò bá wa ó tún wá mú ẹrù páàrì nínú odò kò sí yẹn. فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم فأتبعهم فرعون bí Fáráò ṣe tẹ̀lé wọn ẹ̀rí pé wọ́n ti ríra wọn bí Fáráò ṣe rí wípé òkun là ó pín àwọn olùmọ̀ sọ fún wa wípé wáwọ̀ àìná ìlà musa anadiribi asọ́kalbahar fanfalakọ fàkànnà kúlù firikin kàtọ́ọ̀dì nàzim láàyè mí oní fanfalakọ fanfajara òkun wa pín ó pín sọ́nà méjìlá tó ṣe déédéé ìdílé bani ìsọ̀rọ̀ yìí kálukú wa ń gba ojú ọ̀nà rẹ̀ lọ bí fáráò ti wá rí i pé òkun ti pín àwọn ọmọ bani ìsọ̀rọ̀ ti ń lọ fáàtì bá àwọn onígbàgbẹ́sẹ̀ kí ni kò tẹ̀lé wọn ọba adẹ́dàá bẹ̀rẹ̀ kó wọ ni. Àtọ́wọ́ àtọ́mọ́gún ẹ̀ náà sáré wọ̀. Fàgọ́ṣíyáhùn Ọba dada ni ẹjọ́ wọ̀ ọ́. Fàgàṣíyáhùn hmm. mo fi bò dáru. Hmm. Má gàṣíyáhùn. Ẹni ó lè mọ bí mo ṣe bò dáru sí. Má gàṣíyáhùn. N tí mo lè fi bò dáru. Ẹni ó lè sọ bọ́lọ̀ ọba láti ṣe òsì. Torí pé gbà tí ó fi wọ àárín odò yẹn, àwọn bàbá ní Ìsìráyìlà ti gòkè odò padà. Hmm. Ọba dada tó ránṣẹ́ ti Musa wípé ó yá fọ́dúrú bí àfọ́ kàlùbà tó ń na ọ̀pá yẹn sódò padà lọ̀pá yẹn bá ti kí ni odò bá padà di ṣe rí fagàṣíyà hún máa gàṣíyà bí fáráwò ṣe bẹ̀rẹ̀ sí mú mi nù àtọmọ ogun rẹ̀. wàdọ́là fìrà áwọn kọ́ọ̀máhù wà máa hàdà. ẹ bá yọ wàdọ́là fìrà áwọn kọ́ọ̀máhù bí fìrà áwọn ṣe ṣìjọ rẹ̀ lọ́nà nù. kó ti dé wọn dúró hmm. kí wọ́n má wọ bẹ̀ àwọn afárá máa ń pa àwọn àtàkàn tó jẹ́ pé abdul allah kójọ mọ́sàbà lè kún dáadáa wọn wọn lẹ́sìn tí fara ogun níjọ yẹn ẹ̀sìn yẹn ó gbọ́n gan ẹ̀sìn yẹn dẹ̀ máa ń mọ tó ń ṣẹlẹ̀ ẹ̀sìn yẹn tẹ́rí pé odò ní àwọn òsínú ẹni tó máa ń wọ́dò wọn lẹ́sìn yẹn ò fẹ́ wọ́dò wọn lọ́ba dàdà tí wàá rí i pé ẹ̀dá rẹ̀ ẹ̀dá mi ló ṣe ó ní wọ́dò fara òtí ó mú mi lónìí wọn ní ó wá ti abo ẹ̀sìn kan ṣáájú ẹ̀sìn yẹn so kò mọ̀ ìròrí yẹn kàn kúrò lórí rẹ̀ ni abo ẹ̀sìn yẹn ló tẹ̀lé wọ́dù mm-hmm. fagàṣíyà hún máragàṣíyà mm-hmm. hún torí pé kò sẹ́ni lè bọ́ nínú ètè tọba adẹ́dà bá ti fẹ́ mú ẹrú ẹ̀ abẹ kójọ mọ́ mu wa o mọ́ fi wa lẹ́lẹ̀ mọ́ wa fà wá lẹ́ni tí ó mu wa mọ́ fà lé lọ́wọ́ ọ̀la ìpín méjì ọlọ́ ibi tí a ti dúró lónìí insha Allah. ọ̀sán lọ ọ̀hà ẹ̀ á ti ojú kúkà rẹ̀ fún àwọn aráalé láti wọlé nígbà tí a wà pèsè zero seven zero. one three eight four one two two five tàbí